أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله فأخذناهم بما كانوا يكسبون أفأمن أهل القرى أن يأتيهم بأسنا باتا وهم نائمون أفأمن أهل القرى أن يأتيهم بأسنا ضحى وهم يلعبون آمنوا مكر الله فلا يأمن مكر الله إلا لقوم الخاسرين أولم يهد الذين يرثون الأرض من بعد أهلها أن لو نشاء أصبناهم بذنوبهم ونطبع على قلوبهم فهم نقص عليك من أنبائها ولقد جاءتهم رسلهم بالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا من قبل كذلك يطبع الله على قلوب الكافرين وما وجدنا لأكثرهم من عهد وإن وجدنا أكثرهم لفاسقين ثم بعثنا من بعدهم موسى بآياتنا إلى فرعون وملئه فظلموا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 ọba alágbára ọba ológun jùlọ ọba tí ó sọ al-Qur'an al-Karim kalẹ̀ ó ṣe ní ìwé tó pé ó ṣe ní ìmọ̀nà fún gbogbo àgbáńlá ayé dúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run tó tọ́ wa sọ́nà tó sì jẹ́ ká gba al-Qur'an ní ìwé ìmọ̀nà abẹ́ nínú títóbi rẹ̀ ọlọ́run mọ́sá ìṣèwá ní ẹni tí yóò ṣe àǹfààní pẹ̀lú alukur'an láyé ní àti níjọ́ ìgbà alkiyami bí tí a bá tẹ̀ sí ìrora dé lánàá ọ̀nà ni àlàyé nípa àwọn ìjọ tí wọ́n kọ tọ́lọ́n pàápàá jùlọ ìjọ ànábì Musa alayhi salatu wa salam wọn náà ni Fir'aun àti àwọn ọmọ ogun ẹ̀ Fir'aun àti àwọn ọmọ ogun ẹ̀ wọ́n kọ iṣẹ́ tí Ọlọ́run bá rán ànábì Musa sí wọn aṣàlàyé fún wa lánàá wípé ààyè tọ́lọ̀ ti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Musa àti Fir'aun nínú alukur'an ó pọ̀ eléyìí ń tọ́ka sí wípé nínú àwọn ẹni tí wọ́n rí ọlọ́run tó dá wọn fi púpọ̀ nínú àwọn tó kọtọ ọlọ́run púpọ̀ lórílẹ̀ ọ̀gá ni Fir'aun ló jẹ́ látara àdéhùn

ọba ṣàkọ́kọ́ àbí ọlọ́run ọba kí ó mọ́sà ètò wa sọ́nà kó sọ ahọ́n wa níbi àṣìwí kó sì sọ ìgbọ́ràn wa níbi àṣìgbọ́ kó má jẹ́ kí ṣètọ́n kó ní ìpín nínú tá ṣe bismillahir rahmanir rahim. بسم الله الرحمن الرحيم أدعو الله ọba tí ó kọ gbogbo wa láyé ọba tó yẹ kóbi ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ni ó kọ́ ọba ìjọba ìyáàmà abẹ́lẹ́ ọ̀hún kó má ṣe kàwọ́ kún ẹni tí ó kẹ́ níjọ́ náà ọlọ́wọ́ bá ní wa qala Musa ya Fir'aun inni rasulun min rabbil alamin wa Musa ya Fir'aun inni rasulun min rabbil alamin lánàá a ìrìn àjò ọmọ Israel ọ̀nà tí wọ́n gbà di ara Egypt ara Misra àṣàlàyé fún wa Misra tẹ́lẹ̀ olúùlú Misra Alexandra òní Alexandria ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ ń sìn Cairo ní capital wọn lọ́wọ́lọ́wọ́ ń sìn ṣùgbọ́n nínú àwọn ìlú tó ti pẹ́ nínú ìtàn ọ̀kan ni Misra jẹ́ wọn a tún máa pè ní Egypt látara kúbọnà ti mú Egypt wá ó náà ni àwọn kìbùtíyà ìran tí ń gbé Egypt tí ń gbé Misra ìran wọn kìbùtíyà ni wọn kébùt òní kébùt yẹn lèbú ọmọ pè ni wọ́n ń pè ní Egypt àwọn alkebutiya ìyẹn tó ń gbé bẹ́ẹ̀ nìyẹn tó ń gbé Mísírà báyìí ni ìrìnàjò anabi Yusuf òun ló jẹ́ sábàbí táwọn ọmọ Israel banu Israel tí wọ́n fi dé èrò ilẹ̀ Misra nítorí pọ́lọ́ ti mọ̀ wípé tó bá dijọ́ wájú òun tún ní tó ń fẹ́ fàyọ níbẹ̀ ìwà ń bẹ wọn olóbi Musa tá a fẹ́ mọ ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀ a ṣàlàyé fún alánà gbogbo bí Musa ṣe rìnrìn àjò ẹ̀ tọ́lọ́wọ́n bá fi sọ́ di òjíṣẹ́ ọlọ́run ọlọ́run ní kó padà lọ ní kó padà lọ bá Fìràáùn gbàtí ànábì Musa alayhi salam tó dọ́dọ̀ Fìràáùn ní tí Musa kọ́kọ́ sọ wa qala Musa. وقال موسى يا فرعون إني رسول من رب العالمين ọba ní ànábì Mùsá gbà tó déwájú fìràún ó ní yá fìràún yá fìràún yẹn kì í ṣe ó kọ rẹ̀ gángan nìyẹn of Akurland àbí kéèyàn wípé ewì of Adó Èkìtì èwo tún ni àtàwọjà Òṣogbo. sàn Ògbómọ̀ṣọ́. نعم. نعم. نعم يا فرعون يا فرعون أنا موسى نمقر فرعون إني رسول من رب العالمين ẹ̀mí tí orí wájú ẹ̀ yìí má fojú ànáwò mi ìní rọ̀sọ́lọ́hùn mi rabbil alamin òjíṣẹ́ ni mo jẹ́ látọ̀dọ̀ ọlọ́run ọba ọba tó dá gbogbo ẹ̀dá pátápátá òun ló rán mi sí ọ náà. حقيقٌ على ألا أقول على الله إلا الحق. bá ti mọ̀ ìsìnkú ra mi lójijì ọlọ́ ni tó tọ́ sí mi níta gbúdọ̀ máa retí lọ́dọ̀ ogun tó bá dojú sí ọ lọ. aláàkúlẹ̀ aláàlọ́yẹ̀ ìlàlàhàkọ̀. mi ò gbúdọ̀ sọ nǹkan kan nípa Ọlọ́run mi ò gbúdọ̀ sọ pé Ọlọ́run ní sọ nǹkan kan ìlàlàhàkọ̀ àyàfi òdodo fọkànbalẹ̀ gbàmísọ́lòótọ́ kì í ṣe rọ́ ni mò ń pa gba tí mo ti lójúṣe ọlọ́run ni mo jẹ́ gbogbo tí mo bá bá ọ sọ òótọ́ ọ̀rọ̀ ní tọ́lọ̀ ní kí n sọ fún ọ ni mò ń sọ. ọ̀dẹ̀dẹ̀ tó kún bí báyìí náà ti ń ní ọ̀gbì kún. mo máa fẹ́ máa mà dájú bóyá òótọ́ ni mò ń sọ ni àbúrò ni mò ń pa ọlọ́run ọba ti kún mi lọ́wọ́ mo ti mú wá bá àwọn àmì àwọn nǹkan ṣe ìyanu min rabbikum látọ̀dọ̀ ọlọ́run ọba yín tí ó máa jẹ́rìí wípé òdodo ni mo jẹ́ òjíṣẹ́ ọlọ́run ẹ̀wò tí máa ń bí iṣẹ́ ìyanu kì í ṣe pé kálímà kó mo lágbára lọ́gbọ̀n sí láyé nì kì í ṣe pé káwọn ìlú lè máa wọ́dọ̀ mi rárá iṣẹ́ ìyanu tọ́lọ́ fáwọn ànábì ọlọ́run káwọn èèyàn ó lè gba ọ̀rọ̀ ọlọ́run ní kì í ṣe pé torí káwọn èèyàn ó lè máa pọ̀ gbogbo àwọn ànábì ọlọ́run iṣẹ́ ìyanu tó bá ń ṣe káwọn èèyàn ó lè gba ọ̀rọ̀ ọlọ́run ó náà ni wọ́n fi máa ń ṣe ọlọ́run ni ó wàá fún wọn gbogbo àwọn ìran kọ̀ọ̀kan ntí ó bá jọjú nínú àwọn èèyàn wọn náà lọ́lọ́run ọba máa ń fi ń ìyanu wọn àsìkò ànábì Musa aleyhisselam ìmọ̀ idán pípa ń ló gbajúmọ̀ jù kéyìn ojú òkúta ókè ó di nǹkan kéyìn ojú ọ̀pá rẹ̀ ó di nǹkan nítorí gbajúmọ̀ ń gbà yẹn nìyẹn ọlọ́run wá sọ fún ànábì Musa gba kókó pa wọn sí ìyanu kó lọ́ọ́ fi bá Firaun òun ló fi wá sọ fún Firaun pé òjíṣẹ́ ọlọ́run ni mo jẹ́ ní tó fi mà kódìṣẹ́ ọlọ́run ni mò ń ṣe tó fi lè tẹ́tí láti gbọ́rọ̀ ọlọ́run kọ́dọ̀ tó kún bí báyìí náà ti rọ̀gbìn kún. Hmm. wọ́n sá mo ti mú wá bá yín látọ̀dọ̀ ọlọ́run ọba yín àwọn àwíjàre àwọn iṣẹ́ ìyanu èyí tó fojú hàn. fa arọ́sọ̀rọ̀ náà ìyá bẹ̀ ní ìfọ̀rọ̀ kókó tọ́lọ̀ ń fẹ́ kó gbọ́ yé látọ̀dọ̀ mi lẹ́yìn ìgbà tó bá ti gbà fọ́lọ́run tó o sì jẹ́ káyé mọ̀ pé òyìí sọ lọ onáà ní pé fa arsalna ìyá bani Isra'il. fa arsalna ìyá bani Isra'il. ọlọ́run ní kí n sọ fún ọ pé kó o tú wọn sílẹ̀ kó o kó wọn lé mi lọ́wọ́ àwọn ọmọ Israel ti ń bẹ lábẹ́ rẹ tó o sọ dẹrú iṣẹ́ tó lọ́wọ́ bá rìn mí sí ẹ nìyẹn anabi musa kẹsẹ ẹrú kọ́kọ́ ń bà tẹ́lẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ bá ní kó má bẹ̀rù kó lọ bá firaun ó jẹ́sẹ́ níwájú firaun ìgbà tó jẹ́sẹ́ tán kí ni firaun sọ. إن كنت جئت بآية فأت بها إن كنت من الصادقين fìràwọn wa ń sọ fanabi musa níjọ náà wípé ìwọ musa àkọ́kọ́ kó tó kàn yẹn nínú àyà mi. wà ìdí náà dá rabbuka musa àní ìtòlẹ̀ kọ́ ọmọ bọ́ọ̀lì mi. قوم فرعون ألا يتقون قال ربي إني أخاف ويكذبون ويضيق صدري ولا ينطلق لساني فأرسل إلى هارون ولهم علي ذنب فأخاف أن يقتلون قال كلا فبعذاب آياتنا إلا معكم مستمعون àwọn ilé àti ṣàlàyé lánàá ẹ̀rù bà Musa láti lọ kojú Firaun fàtíyà ọmọròyìn tí Firaun ọmọròyìn tí Fáráò jẹ́ fàtíyà Firaun fàkúlá إلا رسول رب العالمين gbogbo ní kárí ọlọ́ba ẹ̀yìn méjèèjì Musa àti Harun ọlọ́sọ ní kò أنا أرسل معنا بني إسرائيل ó tú wọn lẹ̀ fún yín kókó wọn lè ń lọ́wọ́ àwọn ọmọ Israẹli tó sọdọ̀rú. kọ́lá àlàlọ́rọ́ bí káfíńlá wà ní ìgbà. ọ̀rọ̀ tí fìràwọ̀n kọ́kọ́ sọ nìyẹn ìgbà tánábì Musa tó sọ fún wípé ń ta báwárì fìràwọ̀n ní jìgbéraga ó wá wo musa títí títí títí ọlọ́ alam nurabbika fina walida. alam nurabbika fina walida. fina min umrika sinin. wala bista fina min umrika sinin. fa'alataka lati fa'alta wa anta minal. وفعلت فعلتك التي فعلت وأنت من الكافرين àwọn sọ fún Musa ńgbà tí Musa sọ ń tó bá wa ó ní alámúrò bí káfíńà wà ní ìwé ọmọ yìí ṣé kìí ṣe pàwọ́ la tọ́ ọ̀dàgbà níbí alam rabbika fina alam rabbika fina walida wa sepọdọ wa ń bì ama kékeré rẹ bó o ṣe wá dà nábì Ọlọ́run ní òye yàn. alam rabbika fina walida alam rabbika fina walida ṣé kí wàá ṣàwàlà tọ láti kékeré ní ọ̀dọ̀ wa ló gbé. wàlàbí tàfínà min umrika sinin lọ́dọ̀ wa èyí tó pọ̀ nínú ọjọ́ orí rẹ ọ̀dọ̀ wa ló ti lò ó ọ̀dọ̀ wa ló dàgbà sí. wà fàálítà fàálátà kàlẹ́tì fàálítà fàálátà mìíràn káfírí. ọ̀rọ̀ yìí ló padà wá ṣiṣẹ́ lábí ọ̀pààyàn ó wá sá wà á ń taminálkà aláìmoore ọmọlúbọ́yà. وأنت من الكافر وفعلت فعلتك التي فعلت وأنت من الكافرين موسى عليه اليوم وفيا أول رجوع wọ́n sì rẹ̀ gúnlẹ̀ rẹ̀ ọ̀dọ̀ wa ló gbé ní tí kìí sì jẹ́ kọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn gbòdodo nìyẹn ọmọ tó ikú ju wa náà bì àwa gan-an àwọn alágbé ní ẹ̀jẹ̀ kò sí èyí tó kọlọ pẹ̀lú yẹn òdodo tí ń sọ ń ló pàtàkì kì í ṣẹni tó ń sọ̀rọ̀ yẹn fìràwọn sọ pé aláìmoore ni musa musa wá fún lẹ́sìn. qala fa'altuha idhan wa ana mina ad-dallin. musa ní gbogbo ń tẹ sọ yẹn ìkájọ òdodo ń bẹ ó náà ní wípé mo pààyàn ni mo fi sá lóòótọ́ ni anabi musa ní ṣùgbọ́n gbà tí mo ṣe yẹn ọ̀rọ̀ yé mi. kọ́ńtà fàárùtò ha ìdánwò ẹ̀nàmínà bọ́ọ̀lì ọmọ màmá fínífíjọ pààyàn ó ṣèèsì mi ló fi wáyé látọwọ́ látọwọ́ mi. bàbá rẹ dúró kú ìyá lójó tó ń sá nígbà náà. lọ́nà kò tó kàn. ẹ̀rù ló bà mí kẹ́ ẹ má bàa pa èmi náà ni mo fi sá mi ń sá pààyàn. bọ̀wọ̀ wọn bá rí ìrọ̀bì ìhókùnmọ́. sísá tí mo sá kúrò lọ́dọ̀ yẹn lọ́lọ́run ọba wa padà ṣe mí lánàbí ọlọ́run ó fún mi ní ọ̀ní ó fún mi ní ọgbọ́n ó fún mi ní màmá ló ń wọ́n ní àlọ́ ní nínú ìgbòrò sani. àyẹ̀wò ọba wa ṣe mí lọ́kàn nínú àwọn òjíṣẹ́ ẹwà nínú Musa èyí tí fúlàní sọ ó fèsì lérí ẹ̀ lóòótọ́ bí o ṣe sọ yìí ó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n n tó fa n tó fa n tó fa mi ì ń sá aláìmoore ọlọ́run ọba ìgbà tí mo kúrò ń bí yẹn náà lọ́lọ́run ọba wa sọ mí di òjíṣẹ́ ọ̀rọ̀. ọ̀rọ̀ abẹ́lẹ̀ rọ́bì ṣèkìlẹ̀. ọlọ́run ọba padà fún mi ní màmá lo àtòyé. wọ́jà àlẹ́ ni nínú lẹ́mọ̀rọ̀ sẹ́ni. ó sì wá ṣe mí lọ́kàn nínú àwọn òjíṣẹ́. àti kàmí ìmọ̀tún ìtàmùnúhà. alẹ́ yìí. wọ́n ti rí kàmí ìmọ̀tún alẹ́ yìí eléyìí ìdẹ̀ra ọlọ́run ọba ni níṣe mi máa ṣe tèmi náà ìrẹ fìràhọ́nù ọlọ́run ló máa mọ̀ wù tó ṣe mí lójijì ọlọ́run ọlọ́run ló ṣe dẹ̀ra yẹn lómi lérí. àmọ́ abájábà ní ìfura lórí pé kò mọ́ṣọ́ àwọn ọmọ ìsírẹ́lì mọ́ṣọ́ wọn dẹ̀rú rẹ mọ́tò wọn sílẹ̀. kọ́lá fìràhọ́nù wà máa ń gbòòrò àlàní wá ń bi Musa léèrè wípé àti ẹ̀gbọ́ oúnjẹ ń sọ pọ́lọ́run ọba tó dá gbogbo àgbáńlá ayé ọlọ́run tó dá gbogbo ẹ̀dá ta ní jẹ́ bẹ́ẹ̀ gan-an níwájú omi fìràwọ̀. ọ̀la fìràwọ̀ wàbà bẹ́ẹ̀ alami. ta lọ lóhùn ọ̀hún gan ta ní jẹ́ mọ́ rọ́bùlà ní èdè lárúbáwá mọ́ yẹn gbígbà téèyàn sọ pé téèyàn bá fẹ́ pọ́n yẹn lé èèyàn lè sọ pé who is that God ṣùgbọ́n fúra ní kò what is that God what ló lè kó lówó ó ní wà má. kọ́lá kọ́lá fìrìhàn wà má rabbul alamin. kí ni jẹ́bẹ̀ tá a lọ ní ẹgbẹ́ kí ni nǹkan yẹn tó ń sọ wípé òun ló dá gbogbo ayé. قال رب السماوات والأرض وما بينهما ó ní ẹni tí ò ń sọ tí ò yé wọ. qala rabbi samawati wal ardi. ọba tó dá gbogbo sámà méjèèjì àti ilẹ̀. wa ma bainahuma. àti bẹ́ẹ̀ láàrin sámà àti ilẹ̀ ọlọ́run ọba tí mò ń sọ yìí ló dáa. in kuntum pé. ẹ sì fẹ́ màmá dájú. ọ̀rọ̀ ni mo ń ṣàwùlọ̀ hó. fìràwọ̀ nígbà tí Musa sọ eléyìí nígbà tí Musa sọ eléyìí tán. kọ́ọ̀lọ̀ ni mo ń ṣàwùlọ̀ hó. fìràwọ̀ wa gbójú sẹ́gbẹ̀ẹ́ owó àwọn ẹ̀mẹ́wá rẹ̀ láàfin ẹ̀ ẹnìkan kò mọ bá fìràwọ̀ sọ̀rọ̀ báyẹn rí láyé ẹ wò gbéraga ọ wá wù ọ. ọ̀pọ̀ ọlọ́run máa ń ṣàwọ̀lá mú. ọlọ́run wá aṣọ báwọn tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́. ọ̀là tẹ̀sítẹ̀mì ó. ó yẹ wá gbọ́n tẹ́lẹ̀ yìí ń sọ ẹ̀gbọ́n tí ń wí ni. ọ̀là ọ̀bùkù ọ̀bù àbá ìkúrò rẹ̀ àwàlẹ́. ó dákẹ́ musa tún fi mí ilé. musa ní tó o bá mọ̀ ọlọ́run ọba òun náà lọ́ba tó dání. àwọn ọkọ̀ àbá ìkúmọ̀lá wà ní òun sọ ìwọ fúra òun lọ́ba tó dá ọ àti gbogbo ẹ̀yin tẹ́ jókòó tì òun náà sì lọ́ba bàbá ńlá bàbá bàbá bàbá tó bí owó yín. Allahu akbar. inú bí fẹ́ àwọn a kìlọ̀ àwọn. qala inna rasulakum alladhi ursila fìràwọ̀nù nígbà ah, inna rasulakum kò sọ́pọ̀ òjíṣẹ́ wa ó lójíṣẹ́ yín. wọ́n lẹ̀ inna rasulakum. ọ̀rẹ́ lójíṣẹ́ yín tí wọ́n ní wọ́n rán sí. alladhi ursila ilaykum. wọ́n sì yí. lamajnun. la ilaha illallah. ẹ̀wà dúró ọ̀rọ̀ tó Musa sọ kalẹ̀ sísìn ọ̀rọ̀ nìyẹn lẹ́yìn fi mọ̀ pé ẹni tó bá ní gbéraga láyé ọ̀tọ̀ níbi tẹ́ ń sọ̀rọ̀ lọ ọ̀tọ̀ níbi tó máa sọ̀rọ̀ sí. èyí tí Musa sọ yẹn ni kó disprove tó bá lè sọ pọ́lọ́ ńkọ́ ló dáhùn ṣùgbọ́n àkà tí ó fi sọ yẹn ó ní inna rasulakum inna rasulakumul ladhi ursila ilaykum la majnun òjíṣẹ́ yín kò sọ pé òjíṣẹ́ wa òjíṣẹ́ yín tí wọ́n rán sí yín làmàtúmọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ máa sọ báyìí níwájú òun Fìràáhùn. Ala Rabbul Mashriqi wal Maghribi wa ma baynahuma. Ànábì Musa tó gbà kan sí. Ọlọ́run tí mo ń sọ yìí. Ọ̀nà tó ní ibùyọ̀ òrùn. Òun ló sì ní ibùwọ̀ òrùn. Gbogbo tí mo ń sọ ló ní. Èyí wọ́n dánú mẹ́. Ẹ̀rọ tó ń ta kìlú. Musa náà wá fún lésì tó dọ́gba pẹ̀lú tó ṣẹ̀ṣẹ̀ kó pe Musa ń wèrè Musa náà wá ní ọba tí wọ́n sọ ọlọ́run ni ọba tó ní ibùyẹ òun ló ní ibùyẹ òun ló ti ń bọ̀ láàrin ibùyẹ oòrùn àti ìbòwò ìrún ọlọ́run ọba lómi gbogbo ẹ̀ tó bá ṣe pẹ́ ṣe làákàyè. ìgbọ̀ntàn ta kinu. wọ́n ò wọ́n wèrè ṣùgbọ́n ní ìlú làákàyè kí ni a fi pé wèrè wèrè tẹ̀bí làákà yìí náà ní ìbẹ̀rẹ̀ ni. musa ni ọ̀ọ́ta kúrò ní ẹgbà pé tí mo ń sọ wọn bó ṣe rí nìyẹn. naam. qala la ittaqaita ilahan ghayri. àwa ni ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn tí musa ń sọ yìí tẹ́ ẹ bá lè gba ọ̀rọ̀ ẹ̀ ẹ̀yin tẹ́ dúró yìí tẹ bá lè gbà kọ́lọ̀ ọba mi tún bẹ lẹ́yìn mi fàáhùn. la ajé aláìlẹ̀ kàrí láyé lọ́sídìí olóòrùn. ọ̀rọ̀ musa tí wọn náà bá lè sọ lẹ́nu ẹ kọ́lọ̀ ọba mi tún bẹ ó kù sẹ́wọ̀n ni màá ní kó tí ọ̀ mọ́lẹ̀. ó jẹ́ nìkan nínú ẹni tó ń bẹ nínú àwọn ọ̀rọ̀ yẹn pọ̀ tọwọ́kọ́ wáyé ṣùgbọ́n musa ọlọ́mọ ẹ̀ máa rí musa náà lẹ́nu líle ọ̀rọ̀ sí fìràwọ̀n lọ́kọ̀ọ́jú ẹ̀ káwá padà sínú àárọ̀ fìràwọ̀nù wa ni ó da gbogbo ẹ̀ tiẹ̀ dùn tó bá jòjì sí ọlọ́nkọ́lá ẹ̀ńkún tají tàbí ayé tìbí ha. kọ́lá ẹ̀ńkún tají tàbí ayé ti fa tìbí ha fati biha in kunta mina sadiqin. fìràwọ̀nù yóò da gbogbo ẹ̀ dùn ìrẹ̀ musa tó bá ṣe pé lóòótọ́ lọ́lọ́wọ́n bá ràn ọ́ sí wa tó o sì mú àwọn ẹsẹ̀ ìyanu wa tó o sì mú àwọn ẹsẹ̀ ìyanu wa látọ̀dọ̀ ìwà mú wákàrí fàtìbí ha múṣẹ́ ìyanu òun wákàrí kọ́ńtàmínà sọ́ọ̀dín pé ó bá sì wí pé òótọ́ ló sọ tó bá jẹ́ pé lóòótọ́ ni ọ́ jẹ́ ká ríṣẹ́ ìyanu tó ọlọ́run rẹ̀ fi ràn فألقى عصاه فإذا هي ضعبان مبين Musa ní tó fi mọ́ lójúṣe ọlọ́run bá ní mò ń ṣe ọlọ́run bá sì fún mi ní àwọn iṣẹ́ ìyanu fa alukọ àṣọ. fa àṣọ. Musa ó bá ju ọ̀pá ọ̀pá ẹ̀ lọ́ọ́ ìlú sílẹ̀. fa ìbáwí ọ̀bọ̀ ọ̀bọ̀ ọ̀nà ìbí ọ̀pá tí Musa jù ú lẹ̀ kété tó jù ú lẹ̀ báyìí ó bá yíra padà ó bá di fòrìbánu mubin ejò ńlá fòrìbánu àwọn gbólóǹkan ń bẹ tó jọra wọn nítumọ̀ ṣùgbọ́n wọ́n yàtọ̀ síra wọn díẹ̀ haya ejò ló ń jẹ́ bẹ́ẹ̀ fòrìbánu ejò ló ń jẹ́ bẹ́ẹ̀ jaanu ejò ló ń jẹ́ bẹ́ẹ̀ afa ẹjọ ló ń jẹ bẹ́ẹ̀ gbogbo àwọn ń ta kàkálẹ̀ yìí lọ́lọ́run wá lò nípa ọ̀rọ̀ yìí níbí yìí ṣèdán olólùwọ̀n ọba lò. àìkọ́ ọ̀sẹ̀ fàyídà ìyàfẹ́ ọba ẹ̀nà ọdẹ. nígbà tí ejò ọ̀ka bá ti tóbi tán tó tún wá jẹ́ akọ náà pè ní fọ̀ọ̀bán akọ ejò tó tóbi òun lábàá ń pè ní fọwọ́n ikú òun ní hayà fọ̀rọ̀bán òun wọ́n ń pè ìgbà tí Musa ju ọ̀pá yìí sílẹ̀. fa idha huwa fọ̀rọ̀bánú bí. ojú ẹsẹ̀ ọ̀pá yìí yíra padà ó bá dojú kátó kúrò ń bí mo fẹ́ dé kékeré kan ó yé wa ọ̀pá tí Musa mú lọ́wọ́ yìí kì í ṣe ọ̀pá ẹ̀rẹ́ o ah máa fi lọ òwúrọ̀ máa mú ọ̀pá tó ń lọ iṣẹ́ nbẹ́nbẹ́ ọ̀pá ọwọ́ Musa ọ̀pá lásán Musa gun òun kò mọ ntọ́lọ́n fẹ́ sọ̀pá yẹn dà ọ̀pá tí kàn fi ń já koríko tí ń fi ń pa kókó fún àwọn ẹran tó ń sìn ọlọ́run bá gbọ́ pé mẹ́tí kàbíyẹmí ní Musa ọlọ́run rẹ̀ Musa kí ni tó ń bẹ lọ́wọ́ rẹ kí ló mú lọ́wọ́lọ́wọ́ tó kọ́là yíyá sọ́yà olùdókòlá ọ̀pá mi ni iṣẹ́ tí mo fi ń ṣe ni pé mo máa ń rọ̀gbọ̀ tó bá rẹ̀ mí. wàhùn ṣùgbọ́n àlàbọ̀nà mi oṣù tí máa fi pa kókó fáwọn ẹran àgbo àgùntàn tí mo ń sìn tí mo fi ń ṣe nìyẹn. wàlú àfi hàmà àrèbó fúra. a tún máa lò ó fáwọn bùkátà mi ìṣòyẹn túmọ̀ pé kì í ṣe ọ̀pá ẹ̀rẹ̀ kàkà ordinary ọ̀pá lásán nígbà bẹ́ẹ̀ bá ṣiṣẹ́ débi pé tọ́lọ̀ bá fún yàn lọ́pàá musa òsì gbogbo èyí òsì ẹ̀kẹ́kẹ́ tó ṣe débẹ̀ musa kan gbégi gbóúnjẹ ọlọ́run ló fẹ́ sọ ọ̀pá yẹn bí n tó sọ́dà kì í ṣe pé musa rẹ̀ ngbà ọ̀pẹ́ rẹ̀ ni odidi ọdún mẹ́ta anábì musa fèrè ọ̀pá náà nírọ̀ ni kò rẹ̀ kankan igi lásán tó bú lọ́wọ́ ọlọ́run ló sọ ọ̀pá yẹn dá nǹkan yẹn gbà tó jù ú lẹ̀ ọ̀pá bá di ejò àwọn àfọwọ́nìmọ̀ tẹ̀síìrì wọ́n ní bọ́pá yìí ṣe gbẹjọ́ ló ń lanu ẹ̀rù bà firaun ó fẹ́ sáré jù lórí àga tó jókòó sí pé ah irú òjò ìwúrò lè ìyẹn jẹ́ àkọ́kọ́ nínú àmì èyí tọ́lọ́wọ́n ọba fún Musa kí fúráwọn lè mọ̀ pé ojúṣe ọlọ́wọ́n ọba ni Musa. wà lọ́sẹ̀ àyádà òfa ìdá àfi àbá ìbọ̀ òlé lọ́gbìnrin. ẹlẹ́kẹ̀jì nínú àmì tọ́lọ́wọ́n bá fún Musa kí Fáráò ó fi mọ̀ pé òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ni Musa Musa tọwọ́ bọ abíyá báyìí ọlọ́fà àyàdáwó ó wá fọ àwọn èèyàn sókè báyìí. fàyídà àhíyà báyìí bọ́ òní ńlá rere. ọwọ́ yẹn sókè gbogbo ọwọ́ yẹn funfun bíi fluorescent ó funfun ni Musa yọ síta ìgbà tó yọ fàyídáyà ọwọ́ yẹn bá di bẹ̀yìdọ́. bẹ̀yìdọ́ onílàwé. olùgbàǹdà olùjọ náà ni wọ́n ń rí báyìí ọwọ́ yẹn funfun tí kì í ṣe pé tiẹ̀ tẹ̀ ọwọ́ yẹn funfun gbò kí fìràwọ̀n lè mọ̀ wípé ọlọ́run ọba ló rán Musa ń sẹ́. kọ́ lálẹ́ mẹ́lẹ́ omi nǹkan omi fèrè hàn. هذا لساحر عليم gbogbo ń tí wọ́n rí ìgbà tí Musa ṣe léyìí tẹ́ kọ́lá lùmọ́lẹ́wù àwọn tí wọ́n kulẹ̀ fẹ́ jẹ́ kí fìrànù ó sórí bú torí báwọn tí máa bẹ pẹ̀lú èèyàn nígbà míì wọn á jẹ́ sábàbí ìmọ̀nà fún yẹn ńgbà míì wọn á sì jẹ́ sábàbí fún yẹn bọ́fẹ́ gbà gan-an níjẹ́ gbà àwọn mọ́láhù àwọn tí wọ́n ń jẹ nídìí ìbàjẹ́ a ti sọ̀rọ̀ àwọn yìí fún wa kọ́ọ̀lá ìmọ̀láhù. kọ́ọ̀lá ìmọ̀láhù. àwọn tí wọ́n jẹ́ abẹnú gan nínú ìlú. ní káwé fìràhánà. nínú àwọn ìjọ fìràhánà àwọn tí wọ́n ń jókòó ti fìràhánà ní àwọn èèyàn ńláńláńlá tí wọ́n ò fẹ́ kí fìràhánà ó gbàtọ́ lọ. ìlànà àbá. لساحر عليم tí wọ́n sọ ni wípé fìràhàn torí pé wọ́n wípé ó jọ fìràhàn lójú ah, ah, ah, ọmọ dàbẹ́ ni pé èyí ńlá màtọ́ ló jẹ́ wọ́n ní rẹ̀ fìràhàn kì í ṣe nǹkan kan idán ẹ̀wọ́ bá ṣe bàjẹ́ wọ́n ní iná àádá sórí musa tó rí iná àádá lásàáhìrọ̀ nàálì lásàáhìrọ̀ nàálì láàrin òpìdán ni bó ṣe lọ láti ẹjọ́ yìí dán ló lọ́kọ̀ kí tó wá ṣe òpìdán lásàáhìrọ̀ nàálì ọ̀pọ̀ háyà nípa dán májè ó torí èyí sọ pé ń dà nábì ọlọ́run kankan fún ọ̀rọ̀ ní idán ni tó bá jẹ́ ti dán àwọn onídán náà ń bẹ ẹ wo bí àwọn bí èèyàn fẹ́ mọ̀nà ńgbà míì tó bá ti bá wọn lórí búrìn kò ní mọ̀nà torí pé kò ní yẹn náà ẹ̀rù bà fìràhùn ah, ọ̀pá ló mà dìbò yìí wọ́n á lè ti sọ fún mi pé ìrọ̀ fìràn kọ́lá lèmọ́lá omi nǹkan omi yìí. kọ́lá lèmọ́lá omi nǹkan omi هذا لساحر عليم ọkàn rẹ balẹ̀ òkúdá ni Musa ó ti lọ kẹ́kọ̀ọ́ nípa adán ó mímọ̀ nípa adán buhaya. يريد أن يخرجكم من أرضكم فما sáàyì ìrìdù ayúkújàkùn ní àrùbùkún ìrìdù ayúkújàkùn ní àrùbùkún èyí tí Musa fẹ́ ṣe náà ni wípé ó fẹ́ kó gbogbo yín kúrò nínú ìlú yìí ó náà fẹ́ lọ tẹ̀dó síbi kan ni ó fẹ́ jọba ó sì fẹ́ jó lórí lójú ọmọ àmú nǹkan tuntun wá kẹ́ ẹ bá lè gbà fún kó lórí wípé lọ́nìí ẹ má gba ogun tí ń sọ fúrán wá ní fama tó múrò ìyàn mi kí lẹ fẹ́ kí n ṣe fún Musa ẹ̀sọ̀ ń bẹ ọjọ́ ká ṣe fún kọlu kọlu arúgbì wà fà wà ó sì ń fi mọ́dà ìníhà ṣìrí àwọn ẹmẹ̀wà fìràhàn wọ́n ní mọ̀ràn táwa ní fún ọ̀gá wa náà ní wípé àjí so musa mọ́lẹ̀ ẹ gbọ́dọ̀ jí ó wọ́n di wọn àtọ́nà ìyá rẹ̀ yẹn ẹ so mọ́lẹ̀ àhàbísìhù àwọn ìhàbísìhù ẹ mọ́lẹ̀ ẹ mọ́lẹ̀ ẹ ọlọ́ wà áháù òun àtọ́mọ̀lá rẹ̀ yí àgbùdọ̀ jókòó ní àfihàn ẹ̀mù mọ́lẹ̀. ọ̀sìn fílmù dá ìnìṣà ṣìrí. ìwọ fìràwọ̀n wá ránṣẹ́ lọ sí gbogbo àrọ́kọ gbogbo ìlú tó yíwa kámi ránṣẹ́ lọ síbẹ̀ kó o lé ọ̀fẹ́ gbogbo àwọn èèyàn ọ̀fẹ́ gbogbo èèyàn ha ṣe rí pé mo fẹ́ rí gbogbo àwọn èèyàn ó fẹ́ rí wọn láàfin rẹ wọ́n ṣe sí gbogbo wọn. ìyá àtúntà mi kò lè sáàṣìrìn àlè. gbogbo ìran kọ̀ọ̀kan ìdílé kọ̀ọ̀kan tó bá fẹ́ wá ẹni tó bá gbóná bóódì nínú dán pípa nínú fámìlì kó wá kan ìyá àtúntà mi kò lè sáàṣìrìn àlè. wọ́n wá bá ọ tán bá ti wá ń bọ̀ gbogbo àwọn ìdílé kọ̀ọ̀kan ìlú kọ̀ọ̀kan àwọn tó bá nímọ̀ mọ̀ nípa idán pípa dáadáa wọ́n mú wọn lọ́wọ́ tó bá ti ń bọ̀. wọ́jẹ́ as-saharatu Fir'aun. ọjọ́ tí Fir'aun wá dá ọjọ́ pé wọn ò jẹ́ Musa lọ àti àárù ìtẹ́ ẹ yìí ẹ mọ̀ ìpẹ́ yìí kakọ́ lẹ̀ mọ́dá kí ni jẹ́ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ nìkan lọ́kọ́ ẹ̀ Fir'aun láì mọ̀ pé ọlọ́run tó fẹ́ fi ṣẹ̀ sí ni kó sì gba ẹ̀sìn nínú ààfin rẹ̀ nìkan káyé mọ̀mọ́ ó ti pè gbogbo ayé pé ká máa bọ̀ ìgbà tó jọ wá pé gbogbo àwọn òpè dán wọ̀jẹ́ sẹ́hẹ́rẹ́tò fẹ̀rẹ̀ gbogbo àwọn òpè dán yẹn wọ́n bá wá dé asáhárọ́tù jámù sáhìr àwọn òkú lórí ìran oníkálukú nípa ah, kí sẹ́yìn pé àwọn magician wọn jọra wọn lójú bọ̀ ah, nínú jẹ́ bẹ́ẹ̀ àwọn níkin lọ́wọ́ àwọn nígbà lọ́wọ́. ọ̀gá sàrọ̀ bí fún wọn náà dé wá bá fèrè àwọn wọn là á dé. kọ́lù iná lánàá là kọ́lù iná lánàá là náà ikú náà náà lọ́wọ́ níbí. wọ́n bí fèrè àwọn wọn láwọn òkú dá wọn ránṣẹ́ sí àwọn aládé yìí àwọn tí wọ́n gbóná bóódì ìdán gbogbo wọn ni wọ́n wá lọ́dún náà. sọ́mọ́rọ́ tó fura ọ̀rọ̀ ọ̀gbìn wọ́n wá sọ́mọ́ fura. ọ̀rọ̀ iná lánàá la ajra. iná lánàá la iná lánàá la ìbéèrè tá a fẹ́ bí wọ́n fura ń lérè ìjẹ́ ní. So fún wa lówó tó fún wa lówó ọ̀yà so compensate wa tó fún wa ní nǹkan òwúrí. Kunna nahnu al-ghalibin. Wọ́n bá ti bá wa la borí Musa torí pé wọ́n jọ fẹ́ kọ̀mpìtì ní kọ̀mpìtì wọ́n fẹ́ jọjọ́ fa nǹkan ní afẹ́ náà tó lágbára jù. Àwọn wá bèèrè ọ̀rọ̀ ìhàánú pé wáò, ìdáhùn sọ̀fẹ́ o tá a bá borí Musa só fún wa lówó só fún wa ní nǹkan àlèṣe lọ́fẹ̀ẹ́ kí ni fúlànù wá fún ọlọ náà fúlànù kí lè ń sọ yìí kọ́lọ̀ náà ìtẹ́ ẹ̀rù gan fún kì í ṣe èèyàn nìkan tí n bá tún fún yín lówó tán. ìyá ọkàn lámìnà ọmọ pẹrẹ ọdún. màá tún fi yín ṣe ọ̀kan nínú àwọn tí ó sùn mọ́ mi pẹ́kípẹ́ bí ẹ bá fẹ́ rí mi ẹ̀ nínú ọkàn lọ ẹ wo nǹkan àwọn ọlọ́lá wọ́n ti máa ń máa ń tí máa ń wu ẹni tí ò tó wọn ó wá sọ fún ọgbà owó nìkan kọ máa jẹ́kẹ̀ túnjọ́ kan nínú àwọn tó bá fẹ́ rí mi bẹ́ẹ̀ ní kalẹ̀ nǹkan tó máa wọlé lẹ́dùn máa wọnú. àwọn máa wọlé tọ fúráùn bẹ́ẹ̀ ni wọn ò ronú káwọn ó súnmọ́ lọ lọ́ọ̀dún mi ọlọ́ọ̀lù mi ìjọba kódà lémi bí pàṣọ bí ọba apàdé àwọn àfàdà bá parẹ sórí ire nìyẹn ọ sọ pé o súnmọ́ lọ́wọ́ fúráwọn òfin òfin ọlọ́kàn balẹ̀ lórí ẹ̀. kọlu ya Musa imma tulqiya wa imma alakuna nahnu lulqi. àwọn òkú dán. Musa dúró àwọn náà dúró Musa bọ́lá àwọn ọba dúró àwọn bẹ́sù dúró àwọn náà kọ́kọ́ sọ̀rọ̀ kọlu ọ̀rọ̀ yẹ Musa ọ̀rọ̀ Musa ìmọ̀ àtúnkìá. ṣé wọn lọ kọ́kọ́ bẹ̀rẹ̀ ṣẹ́ ṣé wọn lọ kọ́kọ́ ju ọ̀pá lẹ̀ kò séyìí táwọn olóṣèlú àwọn òkú dẹ́ wọn á jọra wọn lójú wọ́n ní wọ́n fẹ́ ń bẹ̀. ìmọ̀ àtúkìá. ṣé ìwọ ló kọ́kọ́ ju ọ̀pá tiẹ̀ lẹ̀. wà ìmọ̀ alákò nàlà lọ́lọ́ pé. àbí kó ṣe pa wà lákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ èyí ọba múnú méjèèjì kò sí èyí tí ìwọ ọlọ́lọ́ ti wà o. musa ń wò. bọ́lá alukó. musa ni ẹ wá bẹ̀rẹ̀ tí ń rán ẹ̀kọ́ ìjọjọ́ fún ọ̀rọ̀ tó ń torí ọ̀rọ̀ nìyẹn ẹ fẹ́ ṣe hiwar ìwọ àtẹnìkan ẹ fẹ́ jọjọ́ fún ọ̀rọ̀ tó ń torí ọ̀rọ̀ ní kó kọ́kọ́ sọ̀rọ̀ tábàánì ta ni kó kọ́kọ́ sọ̀rọ̀ ní kó kọ́kọ́ sọ̀rọ̀ níbi tó bá ti sọ̀rọ̀ yẹn ó ti mọ ibi tó pọlọ rẹ̀ mọ̀ níbi tó ti sọ̀rọ̀ yẹn ó ti mọ gbogbo ẹ̀rí tó ní tó fẹ́ fi gbé ìròrí ẹ̀yìn ẹlẹ́sẹ̀ ó ti mọ̀ kódà ọ̀rọ̀ ti ẹ̀gan o lè má sọ̀rọ̀ ti ẹ̀gan má ti ẹ̀yìn gangan ó lè dókè ibi tó ti fẹ̀yìn ẹ̀ lélẹ̀ nìyẹn ní tó sọ àyè kánjú tètè sọ kéèyàn ó lọ́ra gbọ́ kéèyàn ó tètè gbọ́rọ̀ ṣùgbọ́n kéèyàn ó lọ́ra fèsì ẹlòmíín bẹ́ẹ̀ tẹ́ bá wà níjókòó kan ní mítìn kan oní dominate gbogbo sí ti yẹn ìsàmà sọ̀rọ̀ ìmà sọ̀rọ̀. ṣùgbọ́n àwọn tájọ́jọ́ tájọ́ làákà àwọn arìsáàfù kọ́mẹ́ntì tí wọ́n wá dúró ṣe é fi ẹ̀sàmà sọ̀rọ̀. nínú gbogbo tẹ wá sọ kalẹ̀ yẹn gbọ̀rọ̀ bá wá dojúrú máa ń lọ́wọ́ yóò wá ní bó ṣe yẹ kó rí rè nínú ọ̀rọ̀ tí gbogbo yìí sọ yẹn náà ló ti fà á jáde àmì kó ọgbọ́n yìí gbé ònìyẹn e ọlọ́gbọ́n yìí sáré fẹ́ tètè sọ̀rọ̀ bó ní kó kálukú máa sọ tiẹ̀ yóò máa gbọ́ tiẹ̀ yóò gbọ́ ilé yóò gbọ́ ilé yóò máa bọ́pọlọ yín ṣe mọ́ yóò máa bí tẹ́ ń ronú sí. anabi musa wa nípa owó mi dà. ọ̀la lọ́kọ̀ ẹ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sẹ́ ẹ̀dùn tọwọ́ yín lẹ̀. pẹ̀lẹ́mà alùpùpù sàhárò. padà sáwọn òkúdá yìí tí wọ́n ju àwọn tí ń bẹ lọ́wọ́ wọn sílẹ̀ ọ̀pá àtòkù tí wọ́n mú lọ́wọ́ sàmàrí ààyè nàìjíríà wọ́n wá bá wọ́n dán ojú àwọn èèyàn kí ni ìtumọ̀ kan dán ojú èèyàn ọlọ́wọ́n bá tú àṣírí idán níbi idán ò rí ṣùgbọ́n ìtọ́jú rẹ̀ máa rí ó yàtọ̀ sí nítorí gangan tẹ́nìkan bá ju pépà alẹ̀ tó bá dowó kì í sowó pépà yẹn náà ni ṣùgbọ́n ojú rẹ yóò máa rí owó ṣùgbọ́n tó o bá lè lọ mú owó yẹn tó mú dáadáa ó rí pé kì sowó ẹnìkan wọ́n sa idán sí ìgbà tó fẹ́ ṣe dá tó fẹ́ yàgbẹ́ ó bá ya ọ̀gá alágbèbá wọ́n á tún sọ fún mi pé kékeré méje bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀nu ẹ̀ ah, ah, ah, ẹ̀fà à ó rò pé ọkàn fojú dìyàn ni méje bẹ́ẹ̀ lọ́ọ́ yà kí ni ká wá ṣe báyà fà tó òfin ní ya kí ni ìmọ̀ pa yọ̀ mọ̀ yín lọ́wọ́ tùràrí kan ń bẹ kó tọ́nu láti lọ́ra ìyá yìí ó kó sọ́wọ́ àfáà yìí àfáà yẹn gba gba gba ó sì sọ ìyá yìí dúró sí i odidi ilé ló gbà lọ́wọ́ ọmọ ìyá ń tó ń jẹ graduate tó ti àfáàn tẹ́lẹ̀ ó di ìyàwó kíláàsì ṣùgbọ́n níbo lọ́rọ̀ àfáàn náà wàá já níbo lọ́rọ̀ tiẹ̀ náà já sí padàbàdà ní ti káàkiri ayé ń sè ṣùgbọ́n níjọ́ ń tó ṣeun aṣọ báwọn èèyàn ń tọ́nà kì í ṣe ọ̀gá ló yà ìyá yẹn tó bá lè ṣèfaradà ní ọ̀gá tó yà yẹn kó gbìyànjú àti fọwọ́ kan ọ̀gá yẹn yóò rí pé bẹ́ẹ̀ òun lòun bọ̀wọ́ kàn àmọ́ tó bá ti rò gbẹ́ yẹn ọ̀gá mú ò mọ̀ rí ah, ẹgbẹ́ inú sitiri yẹn bedroom yẹn gbẹ́bẹ̀ yẹn ọba gbẹ wọn bá rí odidi àgbààgbà bàtọ̀ pẹ́pẹ́yẹ wọn bá rí ń bọ̀ ah tó ń tún tìǹbù lé láti bí ọdún mẹ́wàá nìyẹn gbogbo àwọn àfáà tán kò sẹ́ni tó rí àfáà onídójú lọ kò sí nǹkan kan bẹ́ẹ̀ ìdánì ojú kò rí bẹ́ẹ̀ lójú ẹni kì í ṣe bóò ni ẹlẹ́pẹ́ yóò ṣe máa gbé lulẹ̀ tó nìkú wọ́n wá gbẹ́bẹ̀ wọ́n wá gbẹ́bẹ̀ jáde láàyè ọ̀rọ̀ kò mọ̀ pé ìdánì yẹn ọlọ́run ọba ni in táwọn yẹn ṣe níjọ́ náà in tí wọ́n ṣe yẹn. sàhárò ayélujára. wọ́n tẹ̀lé àwọn èèyàn ni wọ́n pidán sójú ojú okùn yẹn náà ló wà nílẹ̀ ògì tí wọ́n sọ ọ́lẹ̀ ló wà nílẹ̀ kò dejò ṣùgbọ́n ó rí bẹ́ẹ̀ lójú àwọn èèyàn bí ẹni pé tí wọ́n yẹn náà dejò ní wọ́n sọ̀rọ̀ àbí wọ́n wá dẹ́rù bá àwọn èèyàn. وجاءوا بسحر عظيم ọlọ́run idán ńlá tó tóbi ni wọ́n dáwò níjọ náà wà áwọ̀háìnà láàyè ní inú kùránì ìgbà tí wọ́n ju tí wọ́n lẹ̀ yìí ọlọ́run ọba ní ẹ̀rù bà Musa níta gbójúlé náà ìwọ́n àti ṣerú ẹ̀ náà ṣé àmọ̀ pé kò ní fẹ́ ní ìmọ̀ ẹ̀rù bà Musa wàlá anabi musa ọfẹ pẹyìndà ìdá ah, bẹ ṣe náà náà ti ṣe yìí ọlọ́run wa náà ah, má bẹ̀rù. lọ́fọ́ ìlẹ́ka ẹ̀ẹ́tẹ́lẹ̀ àlá. ọlọ́run rẹ̀ musa òjì ìgbìlẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. kò ní lọ ìwọ ló borí. láàrín ìlẹ́ka ẹ̀ẹ́tẹ́lẹ̀ àlá rẹ Musa má bẹ̀rù wà á àtàlà àlá ìwọ ló borí wà á òkè máa fi ìyẹ̀lẹ̀ ẹ̀lẹ̀ wà á òkè máa fi ìyẹ̀lẹ̀ ẹ̀lẹ̀ kà. ìgbà táwọn ju ti wọ́n lẹ̀ lákọ̀ọ́kọ́ wà á Musa ní alùpà aṣọ. ọ̀háìnà Musa ní alùpà aṣọ. ọ̀rọ̀ abáhánṣẹ́ níbi tí Musa dúró ó dákẹ́ ó ń bá wa yìí ọlọ́run bá sọ̀rọ̀ èṣù ló ń bá wọn yẹn sọ̀rọ̀ ọlọ́run ọba ń bá Musa sọ̀rọ̀ Musa dákẹ́ ìgbà tí Musa gba wá àyè tán kí ọlọ́run ọba sọ fún ọlọ́run ọkọ̀ Musa ọkọ̀ àṣọ ọlọ́run ọ̀pọ̀ ọwọ́ rẹ̀ yẹn jùlẹ̀. lẹ́yìn bá ọ̀hún ọ̀pẹ̀rẹ̀ nǹkan fún náà fún kó. ọlọ́run ọ̀pá tí Musa sọ ọ́ lẹ́yìn bá di ejò tẹlifọsí náà yàrá ìgbẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀